بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد gbogbo àwa tí a wà nílé tí à ń gbọ́ ètò àdéhùn sí àti à ń retí rẹ̀ tó a tọrọ gáfárà ilé iṣẹ́ gangan wọn ni kí a tọrọ gáfárà lọ wa wípé wọ́n ń ṣe pollution àwọn nǹkan ẹ̀rọ mọ̀nàmọ́ná náà ni wọ́n ń ṣe lọ́wọ́ gbogbo àwọn tí a ń gbára wa akẹ́rọ akọlọ́gbọ́nà wa salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. tí a ń bá lọ níbi ètò ad-dinu òun náà ni àwọn nǹkan tó ṣe pé mùsùlùmí gbọ́dọ̀ mà nǹkan tó ṣe pé ewu ńláńlá ni fún mùsùlùmí tí kò bá náà ni n ba islam yàn jẹ́ ṣàlàyé pé islam kò gbọ́dọ̀ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ o a gbọ́dọ̀ ọba ní gidi bí ọlọ́run ṣe fẹ́ ká so mo ti ṣàlàyé nípa nǹkan àkọ́kọ́ òun náà ni ẹbọ nǹkan ẹ̀kejì òun náà ni al-kufru billah ìṣe kèfèrí sí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta tí a tún ká ẹ̀rí pé mo sọ pé nǹkan mẹ́rin ni òun ni an-nifaq ìyẹn ni pé ìṣe munafiki ìyẹn ni pé níta ń ní munafiki òun náà ni izhar khilafa ma òun ni kí èèyàn máa ń ṣe nǹkan kan tó ṣe pé nǹkan yẹn yàtọ̀ sí nǹkan tí èèyàn fi ń hàn ọ̀tọ̀ ni nǹkan tó ń bẹ nínú rẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí òun fi ń hàn lórí náà ń pè ní anifak àbúta bá ní ká tí ń jẹ́ anifak nínú Islam pàtàkì jùlọ anifakul akbar torí nifak yẹn náà ó pín sí ọ̀nà méjì gẹ́gẹ́ bí ṣíríkù náà ti pín sí ọ̀nà méjì tó pé ṣíríkù kan bẹ ṣíríkù ńláńlá akbar so ẹlẹ́kejì òun ni shirikul asgar so shirikul akbar òun ni a sọ̀rọ̀ nípa rẹ̀ lọ ní jòní shirikul asgar òun náà ni gẹ́gẹ́ bí ká máa ṣìkárí mi ẹni pé èèyàn ń tẹ̀sìn ọlọ́wọ́n ọba àmọ́ òun ṣe ń torí káwọn èèyàn ọba lè máa yìn ọ́ ẹbọ kékeré nù bákan náà kí èèyàn máa búra pé mo fi nǹkan kan búra tí nǹkan yẹn ò kí ń ṣọlọ́run àmẹ́yìn ò nígbàgbọ́ pé nǹkan yẹn lè ṣaburú fún yẹn gẹ́gẹ́ bọ́lọ́run ṣe lè kaburú ṣèyàn yọ alápèjúwe ẹni tó fẹ́ búra tó wá ní ilẹ̀ tí ń wọ̀sùn ni mo fi búra yìí tẹ́rí ẹnu gbólóhùn yẹn lásán ẹbọ kékeré ni àmọ́ tí yẹn bẹ lè nígbàgbọ́ ipe ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ yóò ba tiẹ̀ jẹ́ tó bẹ lè síyapa tó ń búra lélẹ́rì yìí ó ti di ẹbọ láńlá mọ́ yẹn lọ́wọ́ tí ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alukufuru àwọn yẹn ó máa ń gbìyànjú kó nínú islam wọn ń pè ní alkufru akbar àmọ́ kufuru kékeré òun náà tó wà kúfùrù kékeré yẹn òun ni kí èèyàn àwọn nǹkan tó ṣe pọ́ lọ́wọ́ bá ànábì sọ̀rọ̀ sọ́lá pè pé kúfùrù ni àmọ́ nǹkan yẹn kì í ṣe pé kúfùrù àlàyé rẹ tó wá bí kì í ṣe kúfùrù tó gbìyàn jáde kó nínú ẹ̀sìn gbẹlápẹ̀júwe ànábì sallallahu alaihi wasallam muslim fusuqun wa qitaluhu kufrun kí ọmọ bú mùsùlùmí ìwà ni bẹ́ẹ̀ náà ti wá ni kí ọmọ wa bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ jà kẹjọ ọmọ bára yín jà ní ìjà tó ṣe pé ń ṣe ọ́ léṣe ìmúnà lèmi náà ṣe ọ́ léṣe kúfùrù ni ànábì ní ìwà kẹfìrí ni àmọ́rù kúfùrù yẹn kò kí ń ṣe kúfùrù tó gbìyàn kú nínú Islam yẹn ni kí wọn náà máa ń pè ní kúfùrù làámẹ́lì àbúrò náà ń pè ní kúfùrù asgaru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí a súnmọ́ àwọn àfáà <clears throat> <clears throat> wọn náà ni anifakul akbar iṣẹ́ kékeré iṣẹ́ munafiki yẹn ni pé munafiki ṣe yìí sọ̀run so munafiki yẹn ó ti di bí èdè lọ́rin kọ́nà àwọn máa pè ọ́ ní munafiki ni ọ́ so ẹ bàbá yẹn kí bóyá èdè yorùbá ni ẹni tí ń ṣe nifak òun náà pè ní munafik olù ẹni tí ń ṣe munafiki òun ní jẹ́ munafik ẹni tí ń ṣe nifaku tó pé iṣẹ́ nifaku yẹn ní ń ṣe tába ní nifakul akbar àyè ó tinú láàánú ní àwùjọ àyè tí wọ́n bá jẹ́ ẹni tí ó ń ka tíra àwọn àfẹ́sìn lẹ́nu tó bá ń ka alukur'an tó ń ka hadith anabi sallallahu alayhi wa sallam yóò rí i pé anifak ìṣe nifak tá à ń sọ yìí ìṣe tèyí sọ̀hún yìí ó lágbára ọ̀pọ̀ gan ní àwùjọ ọ̀pọ̀ gan lára àwọn èèyàn ọ̀pọ̀ gan lára mùsùlùmí ọ̀pọ̀ ní àwọn ìwà tá à ń pè ní ìwà anifak tó yẹ pé nifak láńlá sí ni òun náà ni àyùzí irul insan el imana billah oníkọ́mi ènìyàn kó mọ̀ ṣàfihàn ìgbàgbọ́ yóò ní àwọn mùsùlùmí rèé àwọn onígbàgbọ́ rèé agbọ́ lọ́wọ́ bá gbọ́ à ń kírun yóò mú ìtàfihàn bẹ̀ yóò mú ìtàfihàn rẹ̀ bẹ́ẹ̀ yóò lòun gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ ọlọ́wọ́ bá òun ni òun ni ọba tó ṣe pé ó ga jù òun ni ń pààyàn òun ni ń yéèyàn gbogbo ẹlẹ́mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ wa kutubihi yóò mọ̀ lóun gba alukur'ani gbọ́ wa rusulihi yóò lóun gba àwọn òjíṣẹ́ gbọ́ wal yawmul akhir yóò lóun gba ọjọ́ kẹyìn gbọ́ àmọ́ wa yubtinu khilaf irú ẹni àmọ́ ti ń bẹ nínú rẹ̀ ìdàkejì ọ̀rọ̀ yìí ni o bí ṣe ń sọ òun yóò débò mí tí ọlọ́lẹ̀ sọ ní tó yàtọ̀ wọ́n yàtọ̀ sí nǹkan tí ń sọ ní tó ń gbé jáde hàn sáwọn èèyàn ní kọ̀rọ̀ yóò wọ́n lọ lè ṣe nǹkan míì òun náà ni ọmọ sọ pé ọlọ́run ọba ní ń pààyàn èyàn gbẹ́mi tẹ́ni lẹ́nì kankan ó sì ní àwọn bàbá kan nínú nínú nínú oko tó pé ń lọ sábà wọn kọ́dà wà láì yóò yàn ilẹ̀ náà tí a bá rí tá a bá lọ àwọn wà sí ìgbèríko míì tí gẹ́gẹ́ bí táwa gbé lọ́wọ́ tẹ́ pé àkídà yìí pé kò sí ẹnìkan tó lè pààyàn kò sí ẹnìkan tó lè báyé yẹn jẹ́ kò sí ẹnìkan tó lè díṣẹ́ ní ayé rẹ kù tẹ́ ẹ bá wá ń sọ nínú oko fáwọn bàbá yẹn àwọn ọmọ ààrẹ rìn kí ẹ̀rẹ́ yẹn yìí tí lọ nílẹ̀ ti wá gbogbo àwọn àbálágbájá ọbẹ̀ dé tán kíníkan ọbẹ̀ dé tán so e, ẹni tó bá nírú eléyìí tó nírú eléyìí kódà ẹlòmíyàn ọmọ sọdún egun wàláyé ó sì ní ẹmọ retí àwọn àfáàlágbájá fẹ̀ dé so àbí wọ́n ní tí ò bá wá yóò tẹ́ ń di owó tiwantiwa torí eléyìí anifak ìṣekèfèrí ni bóńkálukú náà ń ṣe bí ó ṣe gbé afa jáde nu tó máa parọ́ tó máa fàyà kúránì ọ̀fọ̀ tí ń bẹ lẹ́nu wọn wọ́n níwèé ọ̀fọ̀ wọ́n ní gbogbo ẹ̀ ń lé tò sí Islam náà eléyìí afa àwọn olólè jáde bọ́ta tí ó wàá sọ pé òun pé èmi ò èmi ò níwèé ọ̀fọ̀ nù lé mi ṣòwò lè jáde bọ́ta kó o sọ pé o ní o lè sọ pé o ní ọ̀pọ̀ tí sì ń bẹ lẹ́nu wọn ó ju ti babaláwo mi lọ irú eléyìí anifakul akbar tóró nígbàgbọ́ kódà ẹlòmíì ẹ̀rí yóò pa kínní mọ́nú pa kínní mọ́nú pa kínní mọ́nú tó bá dé ta ẹ sì mọ̀ rí lára rẹ̀ yóò mọ̀ sọ jáde kí wọ́n tó bá ní kínní kan àwọn fàdánwò kan kí ọmọ tó fẹ́ lórí rédíò jáde ṣé ẹ ti mọ̀ pé n ti ń bẹ nínú náà lẹ́nu yẹn ń tú jáde síta wọn tó òun ni pé anifakul akbar ìṣe ìfi ìmánì kọ́lẹ̀ lómi ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ó lè máa hàn ní hàn pé àwa là ń ṣe súnà pé àwa ni ọkà tó kùtù sókè ó ní irùngbọ̀n ó lọ hijab àmọ́ ní kọ̀rọ̀ inna lillahi wa inna ilayhi raji'un ní kọ̀rọ̀ so gbogbo ní táwọn aláwo gbàgbọ́ lòun náà gbàgbọ́ irú eléyìí nifaq náà ń pè é so nifaq táwọn ń sọ yìí ó débi pé ìdájọ́ ti nifaq yẹn náà ìdájọ́ nifak al-akbar bí ìdájọ́ ẹni tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba náà ni ní ẹbọ láńlá bákan náà ìdájọ́ ẹni tó ṣe pé ó ń ṣe kúfúrù ní kúfúrù láńlá torí pé kí ni irú ẹni yẹn kódà ọ̀rọ̀ tiẹ̀ gan yóò tún burú ju ẹni tí ń ṣe kúfúrù àti ẹbọ gan lọ so ṣẹ́rí àwọn tí ń ṣẹbọ tẹ́ mọ̀ pé ah, ẹlẹ́bọ làwọn eléyìí a ah, kèfèrí làwọn eléyìí ẹni tó ń bá wá lóhùn ń jẹ́ mùsùlùmí tó yẹ pé ẹ̀rí láwà nílé rí ẹ̀bẹ̀m̀bẹ̀ ẹ láwọn lérí ẹ̀bẹ̀ǹbẹ̀ yóò kọ́ kí n bá sára gbìngbì àmọ́ tẹ́ bá wo inú rẹ̀ gbogbo oògùn táwọn olóògùn nílò òun náà ní gbogbo ìwo táwọn olóògùn nílò òun náà ní torí eléyìí só lè wá jáde bọ́ta kó wá sọ fáwọn èèyàn pé mo ní ìwo àbí kó gbé ìwo yẹn jáde tó o bá ti lè gbé jáde hazan nifak nifak nifakunu so o ní olúgbòhùn gbogbo ẹ̀ ló nínú ilé tó o jáde bọ́ta kó ní mo ní olúgbòhùn torí àfáà ni wọ́n ń pè ọ́ so ó nígbà gbogbo ẹ̀ ló nílé tó dè mọ́lé tó lè jáde bọ́ta gbangba kó sọ gbangba fáwọn èèyàn nǹkan pè ní nìfàkùnú mùnáfìkì òun ni ìfi ìsìláàmù hàn àmọ́ tẹ bá wo inú rẹ̀ n tó ń bẹ lẹ́mi rẹ̀ ó ní gbàgbọ́ tí àwọn ẹlẹ́bọ náà ní o dèdè táwọn náà nílò òun náà gbàgbọ́ sórí eléyìí ẹ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn oníjàlábí ká fọ ọmọlẹ̀ kó túká gbogbo ẹni tó bá gba nankali bọ́ nankali tó gbàgbọ́ pé nankali ń bẹ irú ẹni o ìgbọ́ pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ṣé islam náà lélẹ́yìí tó wá lè gbé jáde hàn táwọn èèyàn pé eh, islam tèmi ti ń ṣeré o islam oníwo islam oní ọ̀fọ̀ islam oní olólùgbòhùn tó kọ́dà náà ó tún burú sí fáwọn èèyàn tó tún mọ ní àwọn àgbàlagbà àgbàlagbà ó hàn lè mà àgbàlagbà ń bẹ́ lù yìí tẹ́ bá ń gbọ́ àgbàlagbà tán bá ń wí wàláì tún wà kọ́dà ẹlòmí ọmọ ọmọ ni ẹlòmí yé yé ẹ̀ mọ̀ lù yìí ẹ̀ mọ̀ lù ìṣẹ̀dàkùn ṣé ẹni ó ṣé mùsùlùmí gbọ́dọ̀ mọ nígbàgbọ́ sírù nǹkan báyìí so nwo to o tó òun wá nílé la nǹkan òun mọ́lẹ̀ kan la mọ́lẹ̀ pé táwọn o ti lè la mọ́lẹ̀ kan sọ tó pé ọ̀tọ̀ fi hàn àwọn èèyàn irú eléyìí lagbara ni òun náà pè ní nifaq akbar izharul iman kíyàn fi ìgbàgbọ́ hàn kódà yóò le ṣe wá sí ẹnu rẹ̀ yóò tún nígbàgbọ́ pé kódà ẹlòmíì ó tún ní àwọn ayé yọ̀lọ̀ òun lọ́lẹ̀ ń sáko òun lọ́lẹ̀ òun lọ́lẹ̀ òun lọ́lẹ̀ òun lọ́lẹ̀ òun lọ́lẹ̀ la ilaha illallah inna lillahi wa inna ilayhi raji'un ẹlòmíì òun lọ́lẹ̀ ń sábà wọn òun lọ́lẹ̀ ń sá tì wọn òun òun fara tì wọn ẹ má bínú sí wọn o so ẹ dákun lẹ́yìn ìgbà tó bá ti gbóhun tí ó ti táwọn yóò akọrí òun lọ́lẹ̀ ń sọ wà ta ṣùgbọ́n eléyìí ṣé ìsìláàmù náà na nǹkan pè ní nìfà ẹ rí i pé ìgbà tí ọ̀pọ̀ ní àwùjọ wa tí pé tí wọ́n bá mú àwọn àpèjúwe yẹn àpèjúwe wọn yẹn wá tá a fi lo gbogbo ẹnu ìwọ̀n ọgbọ̀n ṣẹ́jú tí ń lò lórí ètò yìí àpèjúwe lèyìn ó fi ṣe tán tó ní pé irú ẹni tí irú bàbá bá ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ti pé ó gbà pé ọmọ ní mùsùlùmí ni ọ́ àmóhùtú kó aṣọ rẹ̀ ó kò tinú báàgì ó lọ ìṣọ́ òru ó tó ń jẹ́ mùsùlùmí ó lọ sí orí òkè tí tí èsì ọ lọ síbi àdúrà ké tí mùsùlùmí lọ́bẹ̀ tí wọn lóòsì lè jáde bọ́ta kọ́ ọ sọ jáde wípé a ah, wàláhì ibi títí ń bọ̀ rè so àbí mi ò yin ṣe islam yìí mọ́ ìtì ń ṣe ni ní fáàkù lókùn tí yàn ń ṣeun tó bá kó fẹ́ jáde kó nu islam jáde kó nu bẹ́ẹ̀ kó clear tàmí kó máa fojú ṣe ojú mùsùlùmí kó o sì máa finú ṣe ẹ̀sìn míì ní gbogbo ẹ̀sìn míì ti ń bẹ n tán pè ní nefak al-akbar iná nìyẹn ìfáàkù ńláńlá nù so mo ṣàlẹ́ ayé lẹ́kan ipe ìdájọ́ ẹni tí ó bá ń ṣe mùnáfìkì pẹ̀lú ọlọ́run ọba ṣe sí wọn burú kọ́dà torí pé kíni àwọn ènìyàn zaadu alẹ́lkófìrì ọ̀rọ̀ tí wọ́n tó le ó lékún ju kẹfìrí lọ kìí ṣe kúfúrú nìkan ní í ṣe torí pé kíni alkẹ́dì wàlmọ́rọ́wàgà wàlìkìdá irú ènìyàn yóò máa tan àwọn èèyàn jẹ yóò máa kó ìdá nǹkan rú máwọn èèyàn lójú kò ní jẹ́ kẹ́ni tí ó ṣe ẹ̀sìn kó ṣe láti yanjú kódà àwọn èèyàn wà rò pé ti ń jẹ́ sínú so yóò wà mọ́ wá da ogun ẹ̀rú máa yẹn lójú kódà rú ẹni yẹn ó lè tún ẹtún wá lè rí yóò tún wá máa gbógun ti àwọn tán bá láwọn dúró ti ẹ̀sìn gangan ẹ̀wò nǹkan ẹni tó bá ń ẹwú gbogbo ohun tí ń sọ yìí ní ìsinmi ṣe ń sọ yìí orí ẹlòmíì ti lè máa lu aago nínú ilé báwọn kìkì lọmọ yìí ń sọ yìí kí ni ń sọ yìí wàláì sí rọ ni tí kò sí ni tí kò sí ẹ dákun àfáà tí ò ní nánkàlí ẹ dákun àfáà tí ò lóògùn ẹ dákun àfáà tí èpọ̀fọ̀ challenge wa so n tá n pe láfa aláwùjọ yìí náà nìyẹn ẹ̀bẹ́ yìí náà lẹ́tọ́ máa ń sọ pé àfi dá àwọn èèyàn ní ẹ̀kún à ń ṣe kándúkándú ṣé náà ló ní àwọn àfi àwọn èèyàn à ń ṣe kándúkándú ṣé nìyẹn torí ó kì í ní tó fi à ń ṣe kándúkándú sanabi sọlọ gan sanabi gan máa tó ẹ̀gbọ́n ni tó yẹ pé anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé tí aburú bá bá anabi ó tó kọjú sọlọ́run ní ọlọ́run o ṣe táwọn ènìyàn ń ṣe fún ni ẹ́ tí bọ́lá ń sọ fún anabi sallallahu sallam gan ike ẹ̀ ìwọ anabi lasta alayhi lasta alayhim bi musaitir tí o lè tọ́pọ̀ fẹ́ dá wọn mú kò fìyà lasta ẹ̀yẹ̀yẹ̀ laysa amri fi shay ẹ̀wọ̀n kan ni anabi ní pa ọlọ́run sọ fún anabi ipa rẹ̀ ọ̀kan kankan bẹ́ẹ̀ ni àwọn kẹfìrí kan ni wọ́n ṣe tó dùn anabi sallallahu alaihi wasallam inú anabi wa bàjẹ́ anabi fẹ́ máa bínú fẹ́ máa sọ bí kọ́lọ̀ nǹkan ba tiwọn jẹ́ ọlọ́ni ẹ̀ eh, laysa laka minal amri min shay' ó lè sin kankan fún wọn tí wọ́n kalẹ̀ so ṣé mi nílùú tiwa yìí ṣé mi ní táwọn wí ni pé afẹ́ lágbájá ó ṣe kándukandu kinní kan àwọn wọ́n hàn lé mọ̀ wọ́n ṣe kinní kan so ṣé islam lélẹ́yìí so islam kọ́ nǹkan mí nu so ní pé irú ẹni tó bá ń ṣe irú nǹkan báyìí tó ó ń fi nǹkan míì àfa míì tẹ bá wo ohun tó bá tó bá lóun lọ mọ́ṣáláṣí ọlọ́lẹ̀ kírun wàláyé tí gbogbo àwọn aláwo ní ìgbàdí tàbí ìsìláàmù náà ló gbé gbàdí wá ẹ bàǹtẹ́ sí ìsìláàmù náà ló gbé yòó náà wá àṣokọ́rùn sí ìsìláàmù ló gbé wá àfa wo ló jáde bọ́ta tí ó sọ pé ẹ̀rí bàǹtẹ́ tí ń lóore o ò lè wí bẹ́ẹ̀ tó nífàkù nìyẹn nítorí pé ní mùnàfìkì gẹ́gẹ́ nù ọlọ́run á ní ti ẹ̀rọ àwọn mùnàfìkì ṣe tí wọn yóò burú kọ́lá yóò burú ju tàwọn kèfèrí lọ ọlọ́run bá ní innal munafiqin fi darakil asfali minan nar walan tajida ni pé ìsàlẹ̀sàlẹ̀ inú kòtò náà náà làwọn eléyìí wọn tó ń wà kòtò inú kòtò ni wọ́n wà yẹn ni pé ìṣesí wọn yóò wọ́ yóò burú ju ti ẹlẹ́bọ àti tàwọn kèfèrí lọ ẹlẹ́bọ dẹ́bọ rẹ̀ ṣe ṣáńgírítì ni kèfèrí dá kèfèrí rẹ̀ ṣe ṣáńgírítì ni àwọn mùsùlùmí tí ń ṣe ẹbọ tí ń fi ìsìláàmù hàn tí ń ṣe kèfèrí tí ń fi ìsìláàmù hàn olúwa ní ìyà wọn yóò tún burú ju ti àwọn ẹlẹ́bọ ọlọ́ni kọ́dà wọ lẹ́ńtẹ̀ jídẹ̀lẹ̀ ọ̀nà pé ọ̀rọ̀ kò sí ẹnì kankan tí òun rọrùn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bá tún sọ alukur'an suratu tawba aya seventy three yìí tí mo kà kan yẹn suratu nisa aya one fifty four ni bákan náà suratu tawba aya seventy three ọlọ́wọ́ bá ní yẹ ẹ̀yọ́ nàbí olúwa ní wà nàbí jẹ́ ìdílkù fara wal munafiqin já àwọn kèfèrí lógun àwọn munafiki àwọn òṣèkúsẹ́yẹ já wọn náà lógun waghluz alayhim mú ọ̀rọ̀ yẹn lé kókó mọ́ wọn wa ma'wahum jahannam bí tá ń ṣẹ́rí bọ̀ wá nínú jahannam ẹ̀nìyẹn nǹkan ẹ̀dàkùn kí ni mùsùlùmí ọmọ kí ni mùsùlùmí ọmọ tara rẹ̀ jẹ fún torípọ̀ sáfẹ́ wáyọ̀nù ayé torípọ̀ sáfẹ́ káwọn èèyàn fẹ́ràn rẹ torípọ̀ sáfẹ́ ká burú sí ọ ọ wá kọ̀ ká burú mọ́ ti ọjọ́ kẹyàmà náà ni wọ́n mọ̀ ìyá mi ẹlòmíì ìṣẹ́wárí tó wá burú sí ni pé ẹlòmíì rò pé bóyá kìíní ilẹ̀sìn gbogbo tí wọ́n ń ṣe tí ń kà látẹ̀kan yìí wọ́n rò pé ni so wọ́n tó bá rò pé ni tètè lọ lè já ọkùnrin bẹ̀ láti sìn kì í ṣẹ̀sìn ẹ̀sìn gbà ní o èmi gbogbo náà ń kàlí ẹyin ìbàdí ẹyin ìbàdí kíní kan àtòkọ́pá àtò àdèmọ́dì àti kíní kan bàǹtẹ́ gbogbo ẹ̀ fúnra yìí tẹ́ bá lẹ fi àyà kúránì ṣe gbogbo ẹ̀ yányán nífàkù ni torí pé kíni o tó bẹ̀ kọjáde kó sọ pé n tó ń sin tàwọn gbà rè tó bá ti lè ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé èèyàn ń ní pé ọlọ́wọ́n bá pé nínú يا أيها النبي لا جائد الكفار والمنافقين ولا تطع الكافر والمنافقين إن الله كان عليما حكيما olúwa ní ká ṣọ́ra fún àwọn ẹ̀tọ́ bá ti rí báyìí tó kí wọ́n jìnà tí wọ́n gbogbo àwọn tí wọ́n bá ti rí pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé nìyẹn nípa ìgbésí ayé wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn kí ni jìnà kí wọ́n súnmọ́rú àwọn ẹni báyìí torí pé kí ni wọ́n ba ayé yàn jẹ́ so wọ́n ba kìámọ̀ yàn jẹ́ fún yàn so a fẹ́ wò pé a fẹ́ mú àwọn àpèjúwe wa suwaru min nifakil akbar sàwọ́kọ́ ni pé munasaratil kufari wa ma'awanatuhum 'ala al-muslimin ara àwọn tí ma ń jẹ́ kéfèrí tí ma ẹni munafik nifak tí ó gbìyàn kó nínú islam òun ni kó ṣe pé èèyàn máa ran àwọn kéfèrí lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ èèyàn máa ran wọn lọ́wọ́ lórí mùsùlùmí pé a ṣe ìmọ̀bẹ́sẹ̀ mú wọn ni ọ̀nà tẹ́ gbà nìyí tó pé nìyẹn náà sì ní mùsùlùmí lòun náà ń pera rẹ̀ iṣẹ́ ẹ̀mọ́ fi dẹ́kun wọn ni ọ̀nà tẹ́ gbà ní ọ̀nà tẹ́ fi rí wọn mú tọ́wọ́ yóò fi tẹ̀ wọn ọ̀nà tẹ́ gbà ní sólú ọba subhanahu wa ta'ala ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra yín ẹni tí bá ti ṣe mùsùlùmí èèyàn kì í yàn wọ́n ní ọ̀rẹ́ ayò kì í yàn ó dúró tì wọ́n gbangbangbang bí ọ̀rẹ́ ọlọ́run bá sọ́nù al-Qur'an aya àyà tó clear ni ọlọ́run bá ní yá ayyuhalladhina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya olúwa ní ẹni tẹ́ bá jẹ́ mùmínì gidi ẹ má mú àwọn tí ì ṣe mùmínì àwọn jíù àwọn yahudi àti nasara ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ awliya ba'duhum awliya ba'din àwọn nìkan bára wọn ṣe ìbáṣe ẹ̀mí ìbáṣe pé lẹ́nìkan àfẹ́ni tí mo ní náà ní àárọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹgbẹ́ náà lè yẹn máa ń bá ṣẹlẹ̀ ọlọ́ni wa man yatawalla hum ẹni tó bá di pé àwọn náà lọ ń ròyìn lọ́rẹ̀ẹ́ fa iná omi ni hum ó ti dára wọn nù yẹn ni pé wọn mùsùlùmí tó bá ti rí ẹni tí kò ṣe déédéé tí ò mẹ́sìn lọ́wọ́ èyí dáradé ní dáradé pé ẹni tí mo fẹ́ náà ní ọlọ́run ní àwọn nìkan máa bára wọn ṣe o ẹ̀yin náà ẹ wára yẹn máa bára yẹn ṣe inna Allaha la yahdi al-qawma ó ní gbogbo àyàn alábòsí yìí ọlọ́run ò ní fọ́nà mọ́ wọn ọlọ́run ní fatarọ alladhina fi qulubihim maradun olúwa ni wọ́n máa rí àwọn tó ń bá jẹ́ mùnáfìkì yìí àwọn tó ń ní àìsàn lẹ́mìí yusari'una fihim wọ́n máa yára lọ́dẹ̀ bá àwọn tí kì ṣe mùsùlùmí. kọ́dà yaquluna nakhsha an tusiba da'iratun wọ́n lẹ́rù ń bà wá o kó mọ̀ jẹ́ pé fìtínà ní padà bá wọn yẹn pé wọ́n mọ̀ lẹ́rù ń bà wọn fún mùsùlùmí ń pé ọ̀nà tẹ́ ń rìn yìí ọ̀nà tẹ́ ń gbà yìí àdánwò lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ wọ́n àmọ́ wọ́nà tó ń sá máa fi sá kiri kán sá máa dùn lójú tí ń jẹ́ ojú ọ̀nà Islam tolúwọba subhanahu wa ta'ala tó ń jí kóyìn wá ń bí i pé tẹ́ntí bá ti ẹ bá ti rí tó ṣe pé kìí dúró níbi tí ọ̀rọ̀ ìsìláàmù tí ó fi lòkè kódà tí bá gbé mùsùlùmí tó bá gbé ìsìláàmù lójú tí ń pera rẹ̀ ló kọ mùsùlùmí àmọ́ kò ní dúró láti ran ìsìláàmù lọ́wọ́ bóyá ni pé gbogbo ohun tí ẹ̀sìn ó fi lọlẹ̀ tí súnà nàbì sallallahu alaihi wasallam tí ó fi lọlẹ̀ náà ni ọmọ wá káàkiri súnà àwọn bàbá kan ní ọ̀sán àwọn wá kọ́mọ̀tàn ìlànà táwọn bàbá kan gbé kalẹ̀ ní ọmọ dìvẹ́ndì irú ẹni yẹn mùnáfìkì ni o torí pé kí ni inú àwọn ọ̀tá ẹ̀sìn ọ̀tá ẹ̀sìn lẹ́nu tí máa ń takò súnà nẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n bá gbé nǹkan kalẹ̀ tí nǹkan yẹn ṣe déédéé súnà nẹ́bí ẹwọ́ lápèjúwe nìsín súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun ni káka káka àsàlátù ibrahimiya tánàbí ọ̀ràn wa nù ẹ wá rẹ nìkan wá gbé sọ̀látù ìfàtí kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ sọ̀látù ibrahimiya ọ wá tún gbé ìyálàyà ọlá fún un tí mo sọ́njọ́ nìyí pípẹ́ nìkan bẹ́ẹ̀ ń sọ pé sọ̀látù ìfàtí gan àwọn olójú ó ju ìrun ó ju ìrun ó ní tó bá kírun wákàtí márùn-ún lóòjọ́ ọlọ́gba aládà márùn-ún péré ni àmọ́ tó bá kí sọ̀lá tìlifá ti ẹyọ kan ipe ó ju irun ó gba aládà ọgọ́rùn-ún ó pé irun irun irun forty days náà ní sọ̀lá tìlifá ti kàn gbé ló ṣe rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tírú ẹni yẹn nísìnyí ṣé wàá ní ẹni yẹn ẹ̀sìn ọlọ́run ràn lọ́wọ́ ti lẹ́ni yẹn kò ní jáde bọ́ta bẹ́ẹ̀ kọ́lá tó mọ pọ pé àwa lọ́rẹ́ ànábì sùúrù yẹn hasan nifak so ìṣe munafiki ni wọlé yìí tòun náà ni pé ìran ẹ̀sìn ìran nǹkan mi lọ́wọ́ torí ẹ̀sìn yìí ẹ̀sìn pé ẹ̀ ń pè ní ẹ̀sìn tó gbé sọ̀rọ̀ láti fatiwa yìí kì í sẹ̀sìn tànàbì sallallahu alaihi wasallam ìta nàbì gbé wà là ń sọ yìí kí ọmọ ràn lọ́wọ́ lórí tí ànàbì gbé wà aburú ńlá ni o nifak tó lágbára ni o ṣùgbọ́n kan náà al-i'rad an din al-islam kí o ti ẹ̀gún kí o ní ti ń jẹ́ islam ń ṣe máa ìṣe má so súnà nẹ́bì kò sí ti jẹ́bẹ̀ àgbà àfẹ́gbọ́ kúrẹ́ lèmi ọmọ ní kíní kíní jẹ́ súnà kíní jẹ́ súnà so àbí kò mọ oríṣiríṣi lẹ́tà máa gbọ́n tó máa fi wala amal ala ibadi nas an ittiba'i nabi sallallahu alaihi wasallam kí wọ́n máa àmọ́ gbogbo ìgbésẹ̀ rẹ̀ láyé ẹ̀mọ̀ rí pé ìgbésẹ̀ pé ìtakò súnà nàbì sallallahu alaihi wasallam lélẹ́yìí mùnáfìkì ni rúyìn jẹ́ òtòrò ọmọ tí ń bẹ lẹ́mìí hun kódò lè tó máa ní náà gbogbo aláàlù súnà àmọ́ ọmọ tí ń bẹ lẹ́mìí hun ní ti fi ń tọ́ hun ọmọ tí ń bẹ lẹ́mìí rẹ̀ tó fẹ́ ṣe sùúrù eléyìí tí ẹnìkan so kí ọlọ́run bá ní wáyé ìdákílẹ̀ làwọn tó àálẹ́ ìlà anzala Allah wa ila rasul ra'aytal munafiqina yasudduna anka sududa suratun nisa ayẹlẹ́ kẹfà ọlọ́run bá ní ara ń tẹ́fi dáhùn munafiki máa ó ń tẹ́ bá ń sọ fún wọn pé ta'alaw ila ma anzala Allah ẹ wá ẹjẹ́ máa lu al láti máa bí tẹ̀sìn wa wa ila rasul ẹ wá ẹjẹ́ ká máa lo sunan nabi ká fi ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa ni ká fi yanjú rẹ̀ ra'aita almunafiqina yasudduna anka sududa Olúwa ni ah, àwọn munafiki wọ́n kàn gbé wọ́n kàn yínrí kò ní pé kí ni ẹ mọ́ dáwọn lóhùn súnà wo ìlànà bàbá yìí láwọn ṣe tí wọ́n torí eléyìí ṣe ìnìfà àkókò ọ̀hún ẹ̀wọ̀n tí alukurani pé pé ìṣesí àwọn munafiki nù so inshallah so màá dúró báyìí bí ní láì tó tó bá tún di ní ọjọ́ mẹ́jọ àmọ́ síwájú kó tó di ọjọ́ mẹ́jọ jẹ́ kí n gba ìpè kí ẹ rí i pé mo mọ̀ ń ṣàlàyé wípé ọ̀wọ́ tó bá fẹ́ pè sí orí ètò yìí dákun má kíyàn ní kí a kíyìn má gbádùn yàn kí a gbádùn yín tó bá níbèrè tó bá ní àkíyèsí tó ń tí a zero eight one zero eighty five zero one three seven one zero eight one is zero eight five zero one three seven one so number yìí ni àpèkalẹ̀ yìí fún àwọn tí a bá fẹ́ wọlé àná bóyá tí nọ́mbà yẹn ò bá lọ sálẹ pé sí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so kí a pèsè tí ọlọ́mọba ní kí ọ̀rọ̀ fún wa láti wọlé àpèjúwe ẹlẹ́kẹta ní àwọn àwọn ìṣesí ìlẹ̀fà. naam asalaamu aleykum. wa aleykum salaam. ṣe kí n tó. alhamdulilah. jazakumullah khairan. antum wa jazakumullah khairan. naam naam ẹ àbábọ̀ ẹ̀ mi ló sọ̀rọ̀ láti ọ̀kadà. naam lápèjúwe méjì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń sọ gbogbo ẹ̀ lójú wa. but ní ẹ̀ máa ń forí kójà káwọ̀. Eh. wọ́n máa ń sọ fún wa ní ọ̀dọ̀ wa lọ́rùn pétọ̀ ti mú nǹkan báyìí fẹ́ mú nǹkan báyìí pé iṣẹ́ nǹkan àwọn nǹkan tí ò àwọn yẹn kan ń ṣiṣẹ́ yẹn bá ti nǹkan yẹn pọ̀ mọ́ra wọn tọ̀ bá ti fọ orí péjà yẹn ó lọ ṣé ayé pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ni kò sí mbẹ̀ a bá rẹ̀ dẹ́rùn kọjá nǹkan wa mélòó gan ni aláǹtakùn rẹ̀. so ẹsẹ̀ ní ẹsẹ̀ náà wà tó bá tẹ̀ ń bẹ̀rù pé aburú aburú aburú tẹ àwọn obìnrin bíi kẹ́lí mọ́tò lọ́wọ́ ìtàn ìtàn ìtàn ìtàn ìtàn mẹ́ta ní tàbí ní òṣèlú kúrú kí ni ẹ̀rọ ẹ̀kọ́ ní tàbí ní òṣèlú ọkàn rẹ̀ ó balẹ̀ ní kí n ní ọ̀rọ̀ sọ̀dá tó fàá sí ìfẹ́ yẹn. ẹ bá wà níbi zook tàbá wà níbi kíni. tàbá wà níbi kíni. tàbá wà níbi kíni. lórí facebook tẹ́bá wà lérí facebook tẹ́bá lọ sí ìkọ̀rí láti sheikh sẹ̀rí ìṣẹ̀lẹ̀ lóṣù nàìjíríà ó ti fẹ́ yẹn nísì. n tí mo ń sọ fún yín ni pé tánàbí ni ká ṣe yẹn tánàbí ò bá ṣe ká ṣe ká pàtì àní tí mo ń wí fún yín kò àní tí mo ń sọ fún yín ni pé anabi sallallahu alaihi wasallam ǹjọ́ ti sọ àtàlátù jáde ní tí wọ́n kọ́ ànábì òun náà tánábì kọ́ àwọn sàhábà òun ni sọláṣẹ ibrahimiya òun ni ká dún ní ma. ṣé wàá ní ká fẹ́ ṣe omi. ẹnìkan àgbọ̀dọ̀ ṣe mí ìtànẹ́bì ni a ṣe. àwọn sàhábà gbọ́dọ̀ ànábì tànábì ni ká má kírun wákàtí márùn-ún ká má kí àyílà ní márùn-ún. èyí sọ fún yín náà ní tí ti kú lórí pé kò sí ọjọ́ bẹ́ẹ̀. dídí tọkọ wa láàṣẹ tòǹtọ́ kan wà náà àfáàrí àfáà ti kún létí pé kò sí tó jọ nínú ẹ̀sìn ní sọ fún yín. ìpè kí ni ipe salatul fati ipe kò ní kò ní suma alukur'anu rárá àti rárá. ẹ eh, bó ṣe rí náà nìyẹn bó ṣe rí náà nìyẹn ọmọ akẹ́ni ẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ ó ti yanjú ọ̀rọ̀ náà nù ó ti yanjú ọ̀rọ̀ nìyẹn níta ń wí náà nìyẹn. ẹ káwọn tí ń tẹ̀lé ọlọ́ káwọn náà gbọ́ káwọn yà gbà bẹ́ẹ̀. ẹ wọ́n rà kó fẹ́ tí ọ̀rọ̀ sábà yẹ kúbi kúbi náà. náà mẹ́jọ kí n gbé kọ́lẹ̀ lómi náà wọ́n rà pé táìmù wá ti kú bíi ìṣẹ́jú mẹ́ta sí i tó ká fi tó fi bá ìpè náà náà salaam alaikum alaikum salaam naam ẹ káàbọ̀ kí ni ẹ ní fún wa ní ìbéèrè. bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ nípa àwọn tí wọ́n máa ń bílíìfù nínú ìràwọ̀ pé wọ́n bí pẹ̀lú leo pẹ̀lú àwọn orúkọ ọ̀rọ̀ àwọn yẹn tó ẹ̀dàgbọ̀n gbogbo ẹ̀yẹ́ kí wọ́n nígbàgbọ́ pé ìràwọ̀ kan ní ń ṣiṣẹ́ pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìní àbí orúkọ ìràwọ̀ zuhali ìràwọ̀ asad ìràwọ̀ kìnnì kan ìní hiya illa asma'u sammaytumuha antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan so ó kọ táwọn èèyàn kan ń ṣọ ẹ fabricate orúkọ fún wọn ni tó ọlọ́run ọba subhanahu alaikum salaam tòmọ́ndà yìí náà kọlù ah, já naam ẹ ti wọlé wàlékún salaam ẹ ti wọlé naam kí lẹ ní fún wa ó ti kọ́ọ̀tù wàlékún salaam. ẹni àmẹ́bí ó ti àṣà láti ní. bẹ́ẹ̀ ni. àmẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. bí àmẹ́bí máa ń ṣe àṣà láti ní ìgbéra lọ́wọ́ mọ́ṣáájú lónìí. ah ah. ah adkaru nìyẹn yẹn wò kí n sàtàlátù aláwọn tó tún ní Allahumma iftah li abwaba rahmatik ó ti yé báwọn ayé wò kí n sàtàlátù ó ti yé. naam bismillah naam mo ń gbọ́ yín. wa salaam. àwọn náà sọ pé ajé wà ẹ̀rọ àwọn kí ni ìtumọ̀ ajé. ṣe rí ọ̀rọ̀ ajé kó wa náà ká lọ lè wò nínú ọ̀dà tó bá ṣe yorùbá òòṣà ní ń jẹ́ ajé o òòṣà náà ní ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè yorùbá tòkí àwọn ọmọ ní ajé ó wà mọ́ ṣe dọ́rọ̀ yẹn títẹ̀ fi clear sí yẹn ẹ̀ wọ́n tẹ́ ọjà bá dànù nísìn àwọn yóò ní ajé ó di tó ṣé ọlọ́run ọba ní ó di ni àbájé sájé ní ń jẹ́ ọlọ́run tó omi pé òòṣà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ tó náà ni àfa fi ní kéèyàn ó jìnà sí i ká lọ lè wo àwọn tó bá ṣe yorùbá yẹn bí wọn èmi gan bí wọn wọn ṣàlàyé pé ibi tí ń jẹnu kódà àwọn tó ṣe yorùbá yẹn ní pé èkú náà fi ń bọ òòṣà ajé yẹn tó wallahu a'lam naam aleykum salaam. naam ẹ káàbọ̀. ó kẹ́ni pẹ́sẹ̀ tí mo fẹ́ béèrè ni pé ẹjọ́ tí for instance for example now tó bí èèyàn ti gbọ́ nǹkan yé. naam. bọ̀ kò wá sí kí ilé ẹ̀kọ́ tó di tó kú ẹjọ́ kí ni kí ni ó lè ṣẹlẹ̀ sí orí ẹni ẹ̀bí ọkùnrin ó ti wọ́n kú bí àwọn ọlọ́run bá ní kékeré máa ń mọ àwọn èèwọ̀ kóbìnrin kó máa wúlò ìjà àgbẹ̀ nígbà tó wọ́n lò kalẹ̀. wọ́n wá gbọ́ kí ní ẹ̀kọ́ wá ṣe kó ló tàn pé kúrò ọtọ Ọlọ́run ọba ló mọ tí ó máa ṣẹlẹ̀ sí ẹnìkan lè gbé ìdájọ́ fún so àmọ́ rú kó tiẹ̀ rí kó ti rí kó dodo ni tó ní ìdáná ìtì gbà lódodo òun stéèjì kan náà tó nínú stéèjì ìṣe dáadáa nínú ẹ̀sìn Ọlọ́run ọba tó kọ́ Ọlọ́run ọba kí ó ṣàánú fún wa bí ní láì tààlà tó bá di ní ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí so Abdulfatah Salumi òun náà ni ó ń dágbére fún wa gbogbo àti abáfẹ́ pè mí ẹ lè pè mí sórí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.